إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا له من جبار فصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشفع منه العلماء ولا يخطب عن كثرة الرجل ولا تنقضي عجائبه هو الذي لم تنتهي الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك lọ́dọ̀ pé ẹ̀sùn òdìdẹ ọbẹ̀ fún ọjọ́ náà. alákọ̀ọ́kọ́ ní ojú bá àkọ́kọ́ ọlọ́run ló di tọ́lọ̀ fi ròyìn ọjọ́ náà àti ìyá rẹ̀ ọlọ́run ní yọ̀mù làwé ọjọ́ tó gbọ̀ngàn àti mẹ́rin ní wáyé tọ́lọ́ pàtàkì ẹ̀ sì máa sọ pé gbọ̀ngàn nínú ọkọ̀ ọlọ́run tó ní àdáwé ọba tó gbọ̀ngàn ẹlẹ́ẹ̀kejì alẹ́ òyìnbó kàdé ìgbé ọjọ́ tó wúwo ni owó láwọn ẹ̀dẹ́ ènìyàn owó alóra lára àtẹ̀tún owó lọ́dọ̀ àwọn mọ̀lẹ́kà ntí yẹn bá ti kẹ́ pé ọ̀pọ̀ ìmọ̀ àyíkú pẹ̀lú tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nǹkan ọmọ ògbélé ènìyàn. ìrẹ̀ náà láti fi ọ̀rọ̀ oníṣúlù láti tẹ̀lé nùtírà tá a máa ń kà sí wọlé ní ìròyìn ilé ayé ká ó lè gbé bàbá tó wọn kà síra yẹn yorùbá jẹ́ mi kọ́ wá pé ń gbà náà àmọ́ káyọ̀ lọ́kọ́ lẹ̀ tó kò yá ni lọ́la wá sí gbàgbé ìkọ́lé ìkọ́lé ìyọ̀kẹ́ tẹ̀síwá sí tíra ilẹ̀ tó wúlò obìnrin ìbẹ̀rù ọlọ́sí ẹlẹ́ni àti àyíká ọsọ pé wàhálà olùlẹ̀ káṣírí àbúsá olùlù amòlì ìgbà torí àwọn àdàmù tètè ní sáábí wàhálìfà kúlásọ̀rọ̀ ní àti àdá àkọ̀tẹ̀ ní àti ìdáná àkèlè kíkàbí olùwà olùlẹ̀ káṣírí ìbẹ̀rù tẹ̀lé ọjọ́ ìgbà ìyá awùsọ̀rọ̀ kùlé àwọn níbi gbogbo tí ń tẹ́tí wọn bá yẹ lẹ́rú wọn lọ́ bá yẹ lẹ́rú ṣùgbọ́n bá wọn gbẹ yẹn wọn bí kí wọn lágbára ìdá ìrìyà fún wa dàmú ní kété sáábì. nígbà tí a bá fẹ́ wọn àti ìyá ọ̀yá ìròyà wọn náà ẹ̀rọ ẹ̀rọ bè wà ní ẹgbẹ́ sáábì. pẹ̀ntì òkùnrin báyìí wọn sọ fún ti bọ̀ báyìí o. <laughs> yọ̀ọ́ kẹ́ وألفى كل صالحة أتاها وقوداتا تصفتا نوري نترتا ملائكة الله سيديات إنتاها من الكتاب bẹ́ẹ̀ náà gbogbo arúgbó ṣe pátá yóò rí nínú tákàdá náà ẹ̀rọ ìrẹ̀lẹ̀ ọ̀fà ilé ìwò lọ́la ayọ̀. ìròyìn ẹ̀ẹ́dẹ̀ẹ́dì yẹn òun náà la dúró sí ní àná ẹlẹ́ẹ̀kẹta nínú rẹ̀ ò ti sọ tẹ́lẹ̀ fóònù ti súnmọ́ tí ò lè tí kò sí kò lè kò lè kò lè rí bọ́lá mọ́. ní wọn sáré ti operation pé káàbò káàdì ọmọ ẹni yìí inú ìgbà ló lè fà. tọ́wọ́ ti yẹ kó ti ju àwọn alẹ́ tọ́wọ́ ti kú àwọ̀ àwọ̀ báńkì mẹ́rọ. ọwọ́ àti bí àti ìtàn ẹgbẹ́ sọ̀rọ̀ láàyè ọ̀sẹ̀lá ọgbẹ́ tó ọba já sí wò bíbà tó sáyẹn ọgbẹ́ láàyè náà. má wo ewé kọ ẹ̀ ṣùgbọ́n ìgbà tó ń gbà wí ní ọlọ́dọ̀ yorùbá ẹgbẹ́ àwọn mùsùlùmí ọ̀pá ní ti pẹ̀lú sí obìnrin pẹ̀lú oyún ohun ìdí sí pẹ̀lú oyún àbí iṣẹ́ pẹ̀lú oyún sí ti ìnáwó lẹ́yìn ṣùgbọ́n àwọn náà ló ń ṣàkàtà àwọn náà ló wà wà àwọn náà ló ń fìdí náà ọlọ́pàá tó tó wá sọ́dọ̀ ọ̀rọ̀ òkùnkùnlá ti hàmúlẹ̀ ní hàmúlá ìjọ àti ti gbogbo obìnrin ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n máa ti ní ẹjọ́ mo ti yó kú òsì mú ti ní lọ́dún wọn mú. Bàbá ti ń ná àdá àbálà àìṣẹ́ yìí. Ìyá náà bá ti gbọ́ láti náà ló lè kú lára wọn lọ́wọ́ ìjà ríra. Àdá àbábù àwọn ẹgbẹ́ ìyá àtìmọ̀jẹ́ra. Lọ́ àdìgbà lẹ́gbẹ̀ẹ́ ọ̀sán náà ó ní àsáfà òkúta àti ìdàrà. ni. Òsì ó ti rẹ́ ọ̀tá ìwé òsìlè àbáyé kó òsìlè o yọ̀ọ̀yọ̀ rẹ̀ kò sọ̀rọ̀ yọ̀ rẹ̀ ọlọ́mọ àyẹ̀kẹ́ látó sọ fún wa nípa pé ìyá ọjọ́ ìyá tó lé ní nínú sọ́ọ̀tọ̀ aláìmọ́ràn ayà fifty six ọlọ́ni fàámà lẹ́ni iná kápákó fàáwọ́ àgbẹ̀wò àdáàbà ìṣẹ̀lẹ̀ ìdá mi kúrì àwọn àṣọ wọn máa dáhùn ní nà àwọn tí wọ́n ti kì í tí wọ́n gbọ́dọ̀ táyì ìyá àtọ́ láti bá wọn ọ̀rọ̀ àgbélò ọmọ àdáàbà ń ṣẹ̀lẹ̀ dáa èmi ọlọ́run kì í fi ìyá tó lé gbogbo kí fi jẹ wọn ìdúrà wọn jẹ sí ayé bì wàlá àkìrọ̀ wọn fi jẹ tọrọ jọ àti ilé wọn máa ń lọ ẹnà sírí kò sórí ọ̀rọ̀ ọ̀rọ̀ fún wọn táàbì ni yóò di àti ayé tí gbogbo yóò tún jẹ nígbà àgbàdé náà yóò tún jẹ́ nínú sáré ńgbọ̀ bá tún di yóò sùn sínú yà. ọlọ́sọ̀rọ̀ àwọn èèyàn fúláwọ̀ ó ní anáàrò ìrọ̀ tó ní àlẹ́ iná gbogbo wọn kọ àṣì ìjẹ́ wáyé wọn kọ kúmọ̀ sáájú alẹ́ ìlú àdàbọ̀rà àwọn àṣà dáadáa àdáàbẹ̀ ọlọ́sọ̀rọ̀ àwọn èèyàn fúláwọ̀ anáàrò ìrọ̀ tó ní àlẹ́ iná wọn kọ ọmọ ní ọjọ́ náà lórí òkú àwọn àti ìyá káàbọ̀ àti ìrọ̀lẹ́. nígbòdì àti ìlú wọn jẹ́ náà wàyà ọmọ àgbàkú mọ sáàtù tóbi àti ìyá ọ̀gá ìyá bàbá wa dé wàyà ọmọ àgbàkú mọ sáàtù alẹ́ ìlú alábẹ̀rẹ̀ àwọn àṣà tẹ́lẹ̀ àgbà. ẹ̀ tíjọ́ ọ̀gá ìyá bàbá wa dé àwọn àtọ́kọ́ ìyá tó ń lè jẹ́ ń jẹ́ lọ kí á ń jẹ́ lẹ́ẹ̀kọ́ wa mọ̀ sí. ó tún wà pé nù tí ọ̀rá sí ìlú lọ́wọ́ àlùyà oríṣiríṣi ìdí náà lọ́nà ọmọdé ní kò lè bá dùn ọmọ kò lè bá dùn àyà kò lè bá dùn ilé kò lè bá dùn òwúrí rẹ̀ níbi òtún obìnrin ọmọ sáfì ọmọ yorùbá ìṣe káàkiri ni tó lè lẹ́sẹ̀fẹ́ sí ẹ tí ọba jẹ mọ́nú àwọn mùsùlùmí oná ọmọ kó rẹ̀ sínú ìdààmú ọmọ ọkùnrin òkú yóò eré tí ọ̀sà ni ẹlọ́wẹ̀ẹ́ ló ń tẹ̀lé ọkùnrin tí ó ń pẹ́ ni ọkà lówó lọ ọkà lọ láàyè ọkà lè òsì tòsì ẹ̀tọ́ ọ̀nà àpò lóògùn alọ́rẹ̀ àpò lóògùn ojú ọmọ ọ̀rọ̀ dọ́là kan lọ́kà lòdì wájú lọ́kọ̀ọ̀rọ̀ dọ́là èyí ti bẹ́ wájú ẹ̀ oyè bíi tí ó fi sẹ̀mí ilé òsì òsì ń pọ̀ ẹ̀ ọlọ́run bá lè gbé látún sọ fún wa nínú ìtumọ̀ ilé bí ó ti ẹ̀ ló ṣẹ̀lí ìtumọ̀ ẹ̀ náà lè ṣẹ̀lí nùtúrọ̀ tó bàjẹ́ àyà twenty four sí twenty six ọlọ́pàá tó pé yọkúlù yá àlàyé ní kọ́ńtà òkúlù àyà ti fàyàwó ìdí ńlá yóò àti wàdà àbáwò àti fàyàwó ìdí ńlá yóò àti wàdà àbáwò àhàdẹ wàdà yóò ti wàdà àbáwò àhàdẹ ọlọ́pàá ní wàdà yọkúlù káàkiri ọmọ sọ ọdí ọ̀gbìn àti yáàmà yá àlẹ́yìnká ní ìgbọ̀dọ̀ ọ̀gbìn àyà ti. Ah! ọmọ sì ti kún un kó sì ti sẹ́ ẹ̀rẹ́ gan tó ti síwájú kó tóbi yóò fún ìsẹ̀mí àti yáàmà tó fẹ́ lò yìí. bàyà ọmọ ibi tọ́ba ìjọ náà láàyò àbùdí wàdà àbáwò àdá kọ́sẹ́nì kan tó fi kú yàtọ̀ ọmọ òbí jẹ káàkiri tó kú ẹ̀jẹ̀ àbùkù yàtọ̀ mi náà nìyẹn gbogbo yàtúndọ̀ tẹ̀lé ayé òní tó ń kẹta lẹ́yìn lọ́rọ̀ wà lójú lọ́sẹ̀. wọ́n dà á lò sí kò wá sá ọ̀hún àjàgà kéjì tí wọ́n sùn wọn lọ́wọ́ sùn wọn lẹ́sẹ̀ kọ́sẹ́nì kàbí òde owó ẹ̀ gan nílé ayé nínú tí ọlọ́run ní ọ̀ká nù ọlọ́kọ́ sàtúwà o. ẹlẹ́kẹta ni ẹ pé ọlọ́run awùyọ ọjọ́ ọjọ́ tó lé ìyàtọ̀ bẹ́ẹ̀ ìyàtọ̀ lé ní mẹ́sẹ̀ ní. ẹlẹ́kẹrin nínú ìmọ̀ràn sí bí ọ̀nà bíi ọlọ́run fi àlẹ́ kóṣòro ìṣòro ọlọ́run bá ti wòye ọ̀dọ́ ìnira ọlọ́ba ọlọ́run ẹja ìrọ́sòro. ìṣòro ìwé ìdílé agbára a máa jẹ́ ìnira a máa jẹ́ òdìkejì ọ̀rá a máa jẹ́ òsì burúkú tí ọ̀dà ọlọ́run bá yí ìjà àmàlò lọ́sọ̀ọ́ ní ọ̀nà ọ̀dọ́rà tó ń fi láàárín ìgbà ọ̀ ẹ̀sẹ̀ ìyá lówó tó ìnira ń bẹ́ẹ̀ fún bí òru ìta ọ ẹ lọ lára tó gbà lọ́nà ó sì ti ṣe ìlọ ìjẹ ọ. ọlọ́wọ́ àti kọ́sùrò yìí kó ròyìn sáà ròyìn jọ òjò ọ̀gá àti àwùjọ yóò di ọlọ́run sọ fún wa sọ́ọ́dù kọ́mà àyà àyà àkọ́kọ́ sí kẹjọ ọlọ́run ní sábà ti sa فصدقوا واتبعوا أهواءهم وكل أمر مستقر ولقد جاءهم من الأنباء ما فيه مستدع حكمة بالغة فما تغني النظر فتولى عنهم يوم يدعو الداعي لا شيء النذر خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم كرات منفجر مهديين إلى الداعي يقول الكافرون هذا يوم حسن الذي كتابت الساعة أجد لن يكون تسمني وانشق القمر ọlọ́run sì ti gbé tó yà wọ́ ọ̀la àlejò bẹ́ẹ̀ lójú àwọn ará sọ́mà nígbà tí wọ́n bá lẹ́yìn ọ̀dọ́ lọ́la àyọ̀sá tó ti ẹ̀ mú àmì wà nínú àmì táwọn ànábì ọlọ́run ọmọ wa irú àmì wo lẹ fẹ́ oṣù báyìí lọ́la àlejò àtàtà fẹ́ àbálẹ́ tó bá dé dé ẹ̀bá ti ọlọ́mọ ní adé yìí wọ́n kò sí gàdá kó sábà nínú àwọn òwe. ẹni tó sọ àwọn abẹ́rẹ́ ìta àwọn aláǹtà bẹ́ẹ̀. ọlọ́run ti gbé káàkiri òde àwọn ẹ̀rọ ti ń bò pé àìkọ́rọ̀ tó ti làwọn ìlú tó ti làwọn ìlú. ó dàbí ẹ̀bá wọn ní orí òtò méjì ní kọ̀ọ̀kan dúró gbogbo wọn ti wò rẹ̀. síbẹ̀ ọlọ́ọ̀gbọ́ ẹ̀rọ tètè tọ́lọ́ mọ́tò àlùwà. ọlọ́ni sábàbí sáà òpin ayé àdínde àdìyàmà tó súnmọ́ ní wáyé àbálẹ̀ mọ́mọ́. òṣùpá ti dé la sí méjì wáyé kí àwọn àyàká ní ìlú ìlú gbogbo wáyé kí wọ́n ti wọ àmì ọlọ́run kan ìṣe ni wọ́n sẹ̀rí padà fún bẹ́ẹ̀ wáyé kú ló ṣe ẹ̀rọ mọ́sítẹ́lẹ̀. wọ́n sọ pé ìtẹ́lẹ̀ lẹ́yìn tẹ́lẹ̀ ló ti wà lórí ẹ̀ tí ò yí padà. وأدعوا واتبعوا أهواءهم وفي القرآن رب وفي النبي محمد صلى الله عليه وسلم وفي النور واتبعوا أهواءهم وفي دليل المرام وكل أمر مستقر أجعلك وأبوك على أمر قوما لوتي لله تدور أمر الله سيدي tí o sì fẹ́mi kó yí mẹ́fẹ́ padà kájà ọlọ́run ti dúró ẹjẹ́ ọ̀dọ́ mọ́mí ni ọlọ́run ti mọ̀ àtàlẹ́ wáyé ayé wáyé ẹ̀ ń bá ọlọ́run sọ láti fi hàn ẹgbẹ́ rẹ̀ káàbì ọlọ́ọ̀tì mọ̀ ọlọ́ọ̀kadì wáyé ayé kí ẹ má bàa rí àbí ìjọba sọ́wájú ọlọ́ọ̀tì rúdúgá mo bá ṣe é wà fún péré bí aláya kúnà nẹ́ẹ̀sì aláàlá ìdújà tó bá dá rọ́dọ̀ ọlọ́run náà wà sẹ́yìn ọlọ́ pé kí wọ́n wá lọ fáwọn mú mi ní ròdù kí wọ́n wá lọ pẹ̀lú àwọn káàbì bí aláya kúnà nẹ́ẹ̀sì aláàlá ìdújà tó bá dá rọ́dọ̀ tó jẹ́ bá ìyá àmọ̀ ẹni kò ní rí àwọn olùkọ́ mẹ́ta lọ́wọ́ bá ní àwọn àmì. ìtọ́nà òfin ọ̀la ìṣẹ̀lẹ̀ aláyé tó bá wọ́n lọ ó lè jẹ́ káàkó mẹ́ta aláyé rẹ̀ káàkó ọ̀gbẹ̀ wà ní ayé. ìmọ̀ ní kí wọ́n lọ ọ̀dọ̀ ọ̀gbọ̀n ọ̀dọ̀ ọ̀gbọ̀n onírà ẹ̀rọ ẹ̀rọ ti tẹ̀sí ayé gbogbo ẹ̀ lára ti mọ̀tẹ́lẹ̀ wà kó lọ àwọn ìmọ̀sílẹ̀ ìmọ̀ sí ìmọ̀sílẹ̀ àkójọ látọ̀dọ̀ ọ̀dọ̀ ayé àwọn ìwà àwọn tó tó wọ́n kó ìdájú máa tó wọ́n jáwọ́ kí n kọ́ ló ń gba ìgbà ọ̀rọ̀ náà yẹ òde olóògbé ni. ìtọ́sẹ̀ máa tẹ́ ìtọ́sẹ̀ máa bèbè ẹ̀rọ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ìwòlò níbi ọlọ́run tó ní ìtẹ́ni sàlàyé ẹ̀fọ́ ilé ayé ìṣeré yóò ṣe pàtàkì ìṣẹ́ni ẹ̀kọ́ ṣe yóò ṣe pàtàkì kí n kọ́ ló ń gba ìgbà òye lójúkòkó ìdọ̀rọ̀ ọlọ́ọ̀bá àdìgbọ́lá bàbá àtúntò ní ìtọ́jú táwọn káàdì ìlọ́tọ́ tó ń ṣe fún àwọn òwúrò pẹ̀pẹ̀ fún ọ̀sán àbájáde fún wa bàtàwá sílẹ̀ àyẹ̀wò yà kú lọ́dọ̀ ọmọ wọn tẹ̀lé jẹun bí yàwọ̀ wọ̀nyẹ́ ní o dá ìlà alẹ́ yẹn lọ́wọ́. ọjọ́ kan bọ̀ olùpèpè pèpè fún àyè tíráàlù yọ fẹ́ẹ́ fún sínú owó yọ máa onáìjọ́ ìgbàgbà ọ̀ṣà àbùsọ̀ ojú àwọn káàbù yọ̀ọ̀rọ̀ láti kì á máa bá dé ìjẹ̀dọ̀ yóò bá wọn yàtò yóò tẹ̀lé àdìdá àwọn ẹ̀dẹ́ yìí ọmọ ajáde kò nínú sàárè káàdínà ìgbà àdùnkùnṣe bí esu bí ọ̀pọ̀lọpọ̀ tàbá fún tàbá fún lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ìdíje ẹ̀ bá ti ẹ̀ bá ti tàbá lórí ìdùnnú náà àtọ̀ ọ̀là ń kálukú ọ̀mọ̀nà lọ káàbà ẹ̀kọ́yọ̀ ẹ̀kọ́yọ̀ lọ káàbà àbá náà bẹ́ẹ̀ bá tó làbà gbogbo délé ẹ̀bà múlẹ̀ ìbá náà ojú náà ni ẹ̀kálukú ọ̀mọ̀nà lọ ẹ̀tú kò múlẹ̀ ìbá ó tún di mìíràn ọ̀sẹ̀ mìíràn tó tún wọjà bòmí mìíràn náà ẹ̀ lọ́lọ́ tẹ́ẹ̀mùra ní gẹ́gẹ́rẹ́ pẹ̀lú èlù rẹ pẹ̀tẹ́ nípa lójú òyòrò tí ó sùn lọ asọ́kùnrin asọ́kùnrin torí àwọn ọmọ ẹ̀wà lọ́mọ ẹ̀rẹ́ láì lókè láà àtúwà àgbà lọ́n kú sẹ́. mélòó sì ni yóò tú mílíọ̀n two point two million three million bẹ́ẹ̀ ni àwọn ẹgbẹ́ ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀dìgbà àwọn ọmọláàdìgbà lórí ilẹ̀ adéṣọ́wé ní seven million lágbàáyé kọ́lọ́kọ́ sàmì ọ̀hún yà fún ọkọ̀ gbogbo ọlọ́run bá sọ pé ká ẹ̀ ń jara tẹ̀sẹ̀ nígbà tá a kú ikú lẹ́ẹ̀ni bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀ lẹ́yìn ó ṣe ilé ọ̀dà ìyá náà gbogbo láti bẹ̀rẹ̀ láti bàtọ́ náà fìdá dáhùn àlẹ́ sàrà lọ́la yọ wá títí kéde orí ọmọ tí wọ́n ti kàn láyé bẹ́ẹ̀ náà ni àwọn àjẹmọ́ ọlọ́run ju gbogbo wọn náà àwọn dábàá ọlọ́run ju gbogbo wọn náà ẹ̀ẹ́dẹ́gbẹ́ lẹ́nu ọlọ́run kọ́sọ̀ àná tó lẹ́sẹ̀ pé inú kíkún ọlọ́run yìí pé àwọn òbí ọmọ sáré nígbà tí ẹ bá sáré wọ́n kàn sọ ọlọ́run gbogbo rẹ̀ fúláàtì lọ tí òbí sáà ẹ̀sìn ìyá yẹn áà ní nàìjíríà ní ghana kò sí lọ́dọ̀ náà. ọlọ́ni wọ́n yẹn ti aló nàgà ní ìdìbà ayé kakúlù yẹn ti kó àárọ̀ bí iná sọ́ba wáyé báwo ká bọ́ àǹsọ̀ sọ́ba látàwọn fi ya ìwádìí àwọn wàlà àmúta òbí ọ̀rẹ́ kó lọ́wọ́ sí àti àwọn òkùnkùn ìgbòho sí láti àmà kakúlù yẹn ti kó àárọ̀ bí iná sọ́ba sọ́kùnrin ọ̀rọ̀ àdìgbọ́lá yọ̀ ọ̀rọ̀ wọ̀lẹ̀ táwọn ọ̀rọ̀ ń sọ sọ̀fà ilẹ̀ ẹ̀rẹ̀ ọlọ́wọ́ sí ní gbàǹgbàǹgbà tí ó wà tẹ́lú lọ dáàkà àti àríwájà ń wà lára àwọn ká kó o ní ibi gẹ́gẹ́ tí o ṣe tọ́jú pẹ̀lú èyí wọ́n wà ní ìṣẹ́jọ́ táwọn ìlú ti ti lọ kó o ní ìṣẹ́ ọ̀gá ẹ̀sìn àwọn. nígbà yẹn bá wá tẹ́jú ọlọ́wọ́ àtúwálẹ̀ gbogbo wọn wà wà lórí ìpẹ̀ nígbà tí wọ́n ọlọ́ni mọ̀tìrìnà ìlà dáì àwọn ọmọ ẹ̀dẹ́ ìyẹn wọn máa sáré lọ dẹ́gbẹ́ olùgbègbè yẹn ọ̀nà ìsirọ́ọ̀bì bí ọkọ̀ olùrìkà ìlú náà á dà ayé ọmọ ní àti ìgbé àlọ́nà. káàbì ọmọ sọ pé ọjọ́ tó ń lé ọjọ́ ọ̀gbẹ́lá nílé ọjọ́ tó ń lé gbogbo nílé tí ò sí rọrùn lọ́dọ̀ kó sàmù wa. ọlọ́run tó sọ wa nípa àyà twenty five sí twenty nine ọlọ́run bá lè gbọ́dọ̀ sọ ibi wàyí ọmọ sáṣà kakú sàmà obìnrin amáni wà wọn sí àlùmọ́lá ìyàtọ̀ tẹ̀síìlà àlùmọ́lùkù yàwó wọn ìdílé àkọlẹ̀ rahman وكان يوما على الكافرين عسيرا يوم يعض الظالم على يديه يقول wàlúùnà wàlúùnà. يعد الظالم على يديه نجوم القيامة كالمسكين إذا يوم الدكار يوم الدكابما يقول يوم صفي يا ليتني اتخذت مع الرسول سبيلا ebi òun òun sì rọ́nà ojú ọ̀nà ti òjijì ọlọ́ọ̀bẹ òun sì kò tọ ojú ọ̀nà mi ó yàtọ̀ sí ojú ọ̀nà kò sẹ́yìn. يا ليتني يا ويلتى ليتني لم أجد مثل أدم قليلا يوم تقيم آه fún wo tó o sì fẹ́ kó wò tí mo lágbájá wò tí mo lọ́ọ̀yà lò ìbámu da kó lọ́dọ̀ mi làwọn ní abáwùlá ní àyẹ̀dẹ́lẹ̀ lágbájá tí mo bá ní lọ́sọ̀mí lọ́sọ̀mí nù kó lójú ọ̀nà ọ̀rọ̀ yorùbá oríṣiríṣi ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti kó balẹ̀ sí kékeré kó làwọn ẹ̀ka kékeré bẹ́ẹ̀ àti ọba sí ọkùnrin ọba tó wọ́n yọ lọ sọ̀rọ̀ wọ́n yọ lọ sọ̀rọ̀ iṣẹ́ yìí lọ́sẹ̀ lásán à lọ́sẹ̀ yorùbá wọ́n yọ lọ sọ̀rọ̀ mọ́ wọ́n yọ lọ sẹ́gbọ́ iṣẹ́ ìṣẹ́ lásán tó lásán ọkùnrin bẹ́ẹ̀ tòótọ́ iṣẹ́ ìṣẹ́ lásán ṣùgbọ́n ṣé wọ́n á ṣe ẹgbẹ́ ọba tó lóògùn àbí bàbá tó ṣàfihàn ìgbó kò ṣẹlẹ̀ sí ọ tóbi níṣẹ́ ìṣẹ́ lásán ó kùn bàtọ́ wá òkùnkà tó bá lẹ́tọ̀ọ́ ìlọ́wọ́ àmì èdè ọ̀gá ti lẹ́tọ̀ọ́ ọ̀gbọ́dọ̀ mú tọ́ba mi lẹ́tẹ̀ tẹ̀lé yorùbá tó lọ ẹ̀ka nù tíwèé tíwèé bẹ̀rẹ̀ nílẹ̀ lọ nítorí ẹ̀ tó wá lójú àwọn àtúntọ́fà tó ń dọ́rùn lójú ọ̀nà kan náà ta àgbọ̀ ti dá wa tẹ́lẹ̀ ojú òtún wá ti fẹ́ kéde láàrin pé ilé ẹ̀fọ́ lé ilé ìtẹ̀fọ́ ó ní ìkàkàní ọlọ́run nínú kùránì ó ní ọmọ yìí báyìí ló ṣe é ní ìkàkàní ọ̀fẹ́ lójú ẹgbẹ́ kan tó ń gbé kan áá sínú àtàkùn wà lójú ọ̀nà tẹ́lẹ̀ ọ̀rọ̀ mọ̀sánú wa o àlọ́ mọ̀sánú wa o kódà ẹlòmíyìn gómìnà ọ̀rọ̀ fi lọ ọ̀pọ̀ rẹ̀ tẹ́lẹ̀ pé mọ̀ táàkùn jọ wà lójú ọ̀nà tẹ́lẹ̀ ta lójú ọ̀nà tẹ́lẹ̀ dáwà tó tó dùgbà máikrófóònù pé ìdẹ́kùn la ẹgbẹ̀rún ọlọ́run a fìlà ayé àbúlọ́kọ́lọ́kọ́ a nǹkan wà dé o ọlọ́sàánú wa o tẹ́lẹ̀ pé mọ̀ tí àwọn kò lọ́wọ́ ẹ̀ ní ìjọ wọn ìyá ń tú àbí àtúnyú ọgbọ́ ọgbà ìgbèlè rí wọn bá kọ́ bá yà wà lọ gbèlè kàtẹ́ tó ní gbàdà àdéhùn àwọn ètè ètò ọkọ̀ jùlọ àwọn àbí ètè ẹ̀tọ́ yọ̀ọ̀dà rẹ̀ nínú àbá àtàwọn mi ìjọba ti ètè nígbà bá ti wá di pé yóò mú ọ lọ síbi tí o ṣe ọjọ́ yà ti gbẹ́ nílẹ̀ fọmọ gbẹ̀lẹ̀ ní òun yẹ tòótọ́ bá ti àkóso kèké nígbà bá ti á di pé òun bomi wọn kan lójú òun tòtò wa kọ́ ọkọ̀ àjàmú kan sí àbọ̀ tó ń di ayé àwọn ọmọ ara wọn àbọ̀ ọmọ ẹ̀rọ àti wíwòdì ọlọ́rọ̀ ọmọ ẹ̀rọ sọ̀kalẹ̀ áá àwọn tí wọ́n ti kéde sọ́nà ṣé gbogbo tí wọ́n lò ṣé kéde ọlọ́rọ̀ ẹ̀rọ dání lọ́wọ́ àti ọlọ́rọ̀ ẹ̀rọ sọ̀kalẹ̀ ńgbọ́ ọlọ́rọ̀ sọ̀kalẹ̀ lọ́rọ̀ ọlọ́rọ̀ sọ̀kalẹ̀ ṣé má ti àárín bá a ṣe lọ́rọ̀ sọ̀kalẹ̀ láti من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ọ̀rọ̀ náà ní koran nígbà tí ẹ bá wí sókè èèyàn ọ̀rọ̀ sí èèyàn ọ̀sẹ̀ǹsẹ̀ èèyàn ọ̀pọ̀tọ̀ yóò ní àbálòyè nìyẹn kéde pé nígbà tí ẹ bá wá kọ́ ẹ̀ lọ́wọ́ àdìgbò àti láéláé afárá ìdílé ẹ̀fọ́ ẹ̀fún rẹ̀ ẹ̀fún ṣèrànlọ́wọ́ fún ayé láti dá àgbàjáde ẹ̀ bá wàá lo transportation ẹ̀ bá wàá lo bí arábìkì ẹ̀bá àti ti lórí China ẹ̀bá àti ti olódù dẹ́rẹ́ ẹ̀lò ara ara ni ṣùgbọ́n ọ̀rọ̀ náà nígbà tó bá wọ́n di kíkà jáde torí ẹ̀ lásán pé kí ìyàbá ń kírun tó bá kàn pa ẹnu kọ̀ lásán tó ò ní alọ́ rẹ̀ onílòsí o kò kí mu rárá pé kẹlẹ́ àwọn mẹ́sì kọ́ ọmọ ọkàn bá kúrásì ọba ń kà lọ láì mí ẹnu kì í ṣe kẹlẹ́ àwọn ọba kì í sọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ mẹ́rin ẹ̀ lásán ńlọkàn káà ní oṣù wa ọlọ́sọ pé ẹ̀ látọ̀ àdébì látọ̀ àdébì látọ̀ àdébì níta àtàkàlẹ́ta àjálẹ̀ ìnà àlẹ́yìn àjà mọ́àkú ọ̀kọ̀rọ̀ àná báyìí àkọ̀rọ̀ àná òkúta tẹ̀lé ìkọ̀rọ̀ àná tó ń bá ìnà àlẹ́yìn àbáyá àná bọ́ọ̀bà sí ìkàkéde ìkọ̀rọ̀ àná lọ́wọ́ àtúwẹ̀. لا تحرك به لسانك لتعجل به والنبي أو رمضان pẹ̀lú Quran kó máa wá sí àwọn ẹgbẹ́ ìlérí síwájú pé ìbílò tó kà pọ́tán tọ́lọ́ bá ti lọ sọ́dọ̀ lọ́wọ́ àti sọ́dọ̀ bá wí olùkójú máa ń sàpé nípa ọ̀sẹ̀ pé ìlú ti bá ìta fún wọn bàjẹ́ wọ́n máa ti sọ ilé àti sọ́dọ̀ wọn ti gbé síbi ìdìbò ọlọ́run ilé ààbò káàkiri bìtìbìtì eré sáà náà láti ká àjà lọ́bẹ̀ ọ̀gbọ́dọ̀ yí àwọn ẹgbẹ́ ìlérí ọ̀wá àwọn kan láti ká Quran إن علينا جمعه وقرآنه أولا látara ìdílé ọba afọ gbọba afọ náà díẹ̀ díẹ̀ ìkójọ rẹ padà àwọn aláàkójọ tuntun náà ẹlẹ iná alẹ náà jàmọ àgùkọ kuran fàyìlá kuran náà bá tẹ̀lé kuran ńgbàtọ bá ka kuran ńgbàtọ bá ti ka kuran wàá ma wá àbọ̀ làtẹ́yìn tó ma iná alẹ náà bàyà náà ètò àtúntò lójú àwọn ọlọ́run á fi ìgbà ní ìsàlàyé rẹ̀ kọ́ sí ìdúró kuran bẹ́ẹ̀ lẹ́yìn ìgbẹ́ ló ń wà lára ìtàlàyé ẹ̀kọ́ ẹ̀sìn ìṣúná ìlú lára ti kàjá ní ìdílé kọ́má. Sọ̀tàn bàbá bá sọ̀rọ̀ nípa àjẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú nínú kótó olùdíje ìgbé káka àwọn asókè káka àwọn ìtẹ̀jẹ́jẹ́. Àwọn afá wọn ká lọ wọ àwọn tí a tún ti lò di ẹ̀ka àkàwọ̀. Wọ́n wọ́n sọ fún wa kí ni adùs adùs lẹ́rọ̀lẹ́ kí ni òṣùwọ̀n lẹ́bù kí a kà ìtẹ̀jẹ́jẹ́. Wọ́n dìde lẹ́bù rẹ̀ lẹ́bù rẹ̀ náà ti wọ́n yẹ kí ń gbàgbọ́ bá wù jẹ náà mọ̀ gbọ́. Tọ́lá ti di pé tí mi ìbọn wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ti ń gbọ́ òsì pọ̀ àsòkè. Bọ́ọ̀ wá ní pípọ̀ bàbá lẹ́gbẹ̀ẹ́ bàbá ti lọ́pọ̀. Bí ìgbà tó bí inú náà bí ẹni bá yẹn ká tọ́wá tó ti fa Kùránì náà ní ìwé ìwà. Ṣùgbọ́n sàdúrà ló ṣe kó lè Kùránì náà ká àti lè Kùránì ká kó sì rò lòdì kí òsì yìí ọ̀sẹ̀ tó ní. Olùbà tó bá tó bí ẹni yẹn tó bí àwọn yẹn tá a mọ̀ ah, ẹmẹ lórí yọ kàtàmà lórí ẹfẹ mẹlá yìí lọrẹ gbígbà bá lọ yẹn kálukú ọmọ ẹtí ọ mẹ lọrẹ ní ayé sáré sọsọlá ọsọsọ ọmọ ẹbí mi yọ wà lórí ẹsìn ọ̀rẹ́ rẹ̀ kálukú ọyà wòye ẹtí ọ yẹ ní ọ̀rẹ́ rẹ̀ ayé sọsọlá lórí làwọn tẹsílá mi ní ayé làwọn fi kàdí rẹ lẹsítà fẹsọ àbàbà fi kàdí rẹ wọlé àbí fúnlọsọ lè sá tí ọlọ́pàá tó àṣẹ pé tọ́wá yẹ kí gbogbo ẹni bẹ lórí rẹ̀ ẹ ń mú ẹni kankan ní ààyò rẹ̀ àbúrò àbúrò bàbá rẹ̀ ṣùgbọ́n ìtòlẹ́ láàyò ní ìsìláàmù ní gbogbo ìlú láàyò ní ìgbà táàmù ọ̀gbẹ́ àti àbáfi ọlẹ́dọ̀ sí kí láàbà ní àyẹ̀wò sọ̀rọ̀ láàrú sọ̀rọ̀ gbẹ̀rù ní ìlànà yẹn. ẹ̀ta fẹ́ẹ́ lò bẹ̀rẹ̀ ká ló mú ẹ tí ó mú lọ́rẹ̀ kọ́mọ́ mú ẹ tí ó sọ ọ́ kọ́mọ́ mú lọ́rẹ̀ ọlọ́pàá sọ lẹ́yìn tá a ní iná àtẹ̀síwú la ẹ̀fẹ̀ àdìsílá yóò di àwọ̀ ìlàkà ìgbé òun o lẹ́yìn tá a ní ọmọ sí òkun làwọn àtẹ̀síwú la ẹ̀fẹ̀ àdìsílá kó sì jẹ́ kí lágbájá ìfimúrọ̀ rẹ̀ bá fọwọ́ ayé ayé làkọ́dí abáwùlá ní àdìsílé o ti gbé mi sọ̀rọ̀ fún mi ọ̀rọ̀ títọ́rọ̀ bá a tẹ̀síwú lẹ́yìn gbàdúrà tí ọlọ́ ti wá bá mi. وكان الشيطان للإنسان خذولا ètò náà tó ń lọ́rẹ̀ àtẹ́lẹ̀ ètò ẹ̀rọ ń fa alẹ́ alẹ́ ló sì máa sọ lẹ́nu lẹ́nu rẹ̀ ẹ̀rọ ẹ̀dẹ́ ẹ̀kẹ́ bá ti fún ẹ wá fi sí ìtàn ọba ìlú ẹ̀sẹ̀ ní máa ń fẹ́ á ètò ètò tí ń pè é gbogbo sì pèsè náà ẹ̀ ló tẹ àwọn tẹ́lẹ̀ tí wọ́n lò ní táwọn yẹn lò ní tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ ìdílé ẹ̀sẹ̀ ìdílé náà kò tó kọ́ kéde kọ́ kọ́kọ́ báyìí bá a tẹ́lẹ̀ yàrá àdúgbò yẹn ń jọ mẹ́ ní ìyẹn wọ́n tẹ̀ ní gbogbo ní ìjọ láti gbọ́ mẹ́ wọ́n dé àgọ́ nílẹ̀ Yorùbá pé àwọn ẹni wọn kọ́kọ́ ọlọ́run ṣe dáadáa wọn inú wọn ayé bá ti jọba yẹn náà àwọn tí wọn jẹ sọlọ́run ṣe dáadáa wọn kò tó yẹn kò dé kó ṣèlú kò lówó lọ kò rí ṣe ẹni wọn ògùn ṣe tó ń sì ń pèsè òkùnkùn ìdílé ẹ̀yìn àti ìlà kí ọ ọlọ́run o ọlọ́run kó tó padà kó tó bá lọ́wọ́ àrùn dáadáa o. ọlọ́run wà káàní ṣẹ́yìnbá ọdún níbi ìdílé sáàní kàdúrà ètù ẹni tí máa ń pààyàn sí ni nígbà tó bá ti rí pé òun lé lọ́nà àlọ́ ni ìgbà tí ó ti kí ó sọ ní ẹgbọ́n kan lọ́wọ́ àtọ́ oṣù mọ́ mọ́mọ́ aláàbí tó wà láti gbé yẹ́rẹ́ pọ̀ máa bá ti lọ lọ́mọ lórí ẹ̀kọ́ jọ. ibi fẹ́ lu bẹ́ẹ̀ ìnira ni nínú sọ́ọ̀tù mọ̀lẹ́sẹ̀ àyà eighty nine ẹ̀ eleven ọlọ́ọ̀bá tó sọ wá pé fàyídá tó sọ iná owó fàdá àdìgbà ìyàwó máyèrè ìyàwó mọ̀lẹ́ àti àdàdìgbà ìnà lẹ́yìn ìwúyẹ̀ sí ọlọ́ọ̀ni fàyídá tó sọ iná ọjọ́ ń bọ̀ ọjọ́ ń bọ̀ tí wọ́n fẹ́ bèrè sínú ìwo àdàkùn náà ní sùúrù nùpẹ́rà fún ẹni nùpẹ́rà fàdáníkà yàwó yàwó ìdè yàwó àti ọjọ́ náà ọjọ́ ìnira ni lọ́jọ́ báwọn káàkiri bọ́lọ́mọdé àìnira alálìkà àbìrì iná sẹ́yìn òye sí onírọ̀rùn rárá fún àwọn káàkiri lọ́wọ́ ti wá kéde rí o mọ̀jà lórí dúró ṣùgbọ́n ọlọ́mọlá rẹ̀ ìròyìn ẹlẹ́ẹ̀kẹ́. kí ọlọ́run fi na náà ní yọ̀wò ní àṣìyẹ ẹlẹ́ẹ̀karùn tó na ọjọ́ náà ọkọ̀ ìpè pásáàrù ìjọ̀rù bẹ́ńdọ́ náà nígbà tó tó wá dé àyè kan ó tó wá dé pásáàrù na náà wọ ìfọ́sọ́ ìlà àgbà ìbẹ̀rù ọ̀gá tí ò sí wẹ̀ ìwé ọ̀sá tí ò sí wálẹ̀ ní náà níjọ́ ìgbà ìdí àlọ́ lọ́jọ́jọ́ ẹ̀sẹ̀ ìdí ọlọ́ni máa ń já abẹ́rẹ́ afẹ́rẹ́sì fọlá òkú lẹ́yìn òkú mẹ́rin ha ọ̀rọ̀ mi bàtà ìyá ọmọ ìdè ńlá nínú wọn wọ́n máa ń já abẹ́rẹ́ ìyá ìfọwọ́ gbájú ojú òun ìlà hali tujzaun illa ma kuntum ta'malun ọlọ́ni máa ń já abẹ́rẹ́ afẹ́rẹ́sì ẹ̀ bá dé láì yá mà níbi iṣẹ́ rẹ̀ ló gbé dé. fọlá owó kẹyọ tó bẹ̀rẹ̀ ha nítorí lórí ju tó ṣe o lọ́wọ́ wò sọ́lẹ̀ tó bá ti ká sẹ́wà ìbẹ̀rẹ̀ ní a nígbà tí mo ti fi fi ta jù lọ. ṣùgbọ́n lọ́wọ́ tó fi àjẹ́ náà yóò fi tara lọ́rẹ̀ níta bá mi mọ̀ bá ta ti náà. wà á mọ̀ mi bàbá ìjà ọ̀wá yìí ní àhàmì nù. àwọn ọmọ mi ni ọlọ́wọ́ yóò fi ọmọ wọn balẹ̀ kó o fi ẹ̀ẹ́dẹ̀ òtí bẹ́ẹ̀ tọ́lọ̀ tó jẹ́ tọ́kọ̀ kan abalẹ̀ o láyé àdìlá ìgbìyà ọlọ́ni wa máa ń já abisẹ́ ti àti ẹ̀bá wa ti fi àbúrò mú wa fáfù bàtì ojú oorun fi náà tí wọ́n dojú wọn pẹ̀lú àdínú náà àdínú ti sàrọ̀ náà ìlà ìtọ̀ntà àmàlù. àwọn ẹ̀kọ́ wọn sọ fún yín kò sí táàbù kan yẹn ju pé ẹ̀sìn sẹ́ńtà lọ́wọ́ àdìgbò láti sẹ́ńtà nínú sọ́ọ́tì àbíyá ayé àwọn ọmọ àgbọ̀n àti wọn ọ̀rọ̀ àtìrì ọlọ́run tó kó yẹ ọjọ́ yìí pẹ̀lú àìpé ìbẹ̀rù tó ga ti bẹ́ẹ̀ lẹ́yìn àti sọ́mọ́ ọlọ́run náà lè pé ìbẹ̀rù bẹ́ẹ̀ ó tún wá lóye pé ìbẹ̀rù pẹ̀lú ọ̀gá rẹ̀ ọlọ́run á sọ pé iná lẹ́rí iná sábà kájí láwọn mi ìtẹ̀lẹ̀ lọ́sùnmá ìbẹ̀rù àìsàn àmọ̀tàn فيما سعت يأمرهم خالدون لا إيه؟ لا يحسنهم الفزع الأكبر وتتلقاه الملائكة هذا يومكم الذي كنتم توعدون قال ذلك الأرض إن الذين سبقت لهم من الحسنى أو تسيبي قد سبقت لك الأولى إذا أجلنا الله الحسنى ọjọ́ tí kúkú ló wà lẹ́sẹ̀ tó ọjọ́ ọjọ́ ọjọ́ òfin àpò tá a pàyọ́ láti ní akáàbù akáàbù ní abọ́ kùsùnà ní abọ́ ní adínà náà ti di abọ́ tìgírí abọ́ náà di abọ́ bẹ́ẹ̀ náà ní akáàbù kùsùnà so àjẹ́ńdà náà ni wọ́n máa dúró yìí òun náà ní méjì tó dáa jù òun náà ní àjẹ́ńdà iná lẹ́yìn iná sábà kárí làwọn ọmọ mi ní ìlẹ̀ kọ̀sùnà àwọn olùkọ́ sáájú lọ́dọ̀ wa kí àjẹ́nà wọ́wọ́ wúlà ìgbà àjẹ́ àmọ̀bọ̀rẹ́ àgbẹ̀wò nínà sí iná nígbà ọ̀gá ìyáàmà láyé fún àwọn olùdàkàtì sáà ìdó tí iná náà bá ń dó tí ń kù kò ní kọ́ra kò ní fi tí wọ́n gbọ́ àtọ́jà ìjà ti gbọ́. Tí ẹ̀ máa fẹ́lẹ́ yá yé tí ọ̀rọ̀ ní gbọ́ bàjẹ́ ọmọdé lọ́dọọdọ. Nǹkan rẹ̀ èdè kọ́ wá sí pé bàbá bọ̀ náà ń bàbá àyíkẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ àyíkẹ́ máa títí ọ̀dà tẹ̀lé à ah, àyíkọ́lọ́ máa jà lórí gbé bàbá ní ta máa ní ga òkè sàá àyàtìlẹ̀ sáà ní sẹ́yìn dájú lè kóró ra ní kàlàyà ní ìwà sáà ọ̀nà ní ta máa ní ga òkè sàá àyàtìlẹ̀ sáà ní wàyíná ká sáà ní ilà ààbò ìdáná sáà ní ìsẹ̀yìn tí ń fa ìnáwó sọ̀rọ̀ dáa tọ́lọ́ bá ti gbé ìyọ̀ tó lórí ilé tó lórí oṣù ilé báwọn wá ti ẹsẹ̀ ẹ̀ka lè wọ́n àwọn ọ̀tọ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ ti lórí rẹ̀ lọ́wọ́ lọ́lọ́lọ́ kí ló sùn ilé wọ́n á bẹ̀rẹ̀ kí kọ́ ọ̀pọ̀ lọ́nà ní ọ̀gá rẹ̀ ẹ̀ ọ̀pọ̀ yorùbá nìyẹn bẹ́ẹ̀ ẹ̀ kí ọ̀gá dábẹ́ ọ̀sà láì bá wọn. ẹ̀kọ́ ìpàdé náà àwọn ọ̀rọ̀ táwọn ọmọ ẹ̀yìn náà àti ẹ̀kọ́ ẹ̀yìn náà bọ́yá gbọ́ pọ̀ sí láti wo ti ẹ̀kọ́ yìí wa lórí yorùbá àti òṣùwọ̀n bàtà wà ìdí ẹ̀rọ àti tẹlifíà wọ́n máa ṣe gbogbo sókè ọ̀rọ̀ rẹ láàrin ara wọn. nígbà tó ti àwọn ọ̀dọ́ gbé ọpọlọ wọn ti dà lẹ́yìn ọkọ bẹ́ẹ̀ ọkọ máa ta àwọn ọlọ́dọ̀ lórí bàbá òṣèlú tó lórí akó rẹ̀. irú wa ẹ̀rọ àti dàgbà tó bá a ti kẹ́kọ̀ọ́ tó bá a ti fà á ilé tó tá a lọ kẹ́kọ̀ọ́ ní ààyè tó tó dára ní ilẹ̀ ti kẹ́kọ̀ọ́ nígbà síbi bàtà wọn kéékèèké tọ́kù kó wà mẹ́tìrẹ́ sọ́jà tí wọ́n bá ti tẹ tọ́kù wọn bá ti tẹ báyìí dùdú tí àwọn agbóyè máa fi sọ̀rọ̀ àti lòdì àlùkà ní kékeré ní ìgbà yóò sì máa bá lọ jèrèjì ẹ bá ti máa lọ sí orin ní ẹni máa bọ̀ rẹ̀ ẹwù yóò tó láti kẹ́kọ̀ọ́ lórí lọ ẹwù yóò ti bẹ lójú ẹsẹ̀ ní àti àwọn ẹbí àtẹ́lẹ́ àná tàbá ti ẹsẹ̀ náà máa tá àwọn káàbá wá sí ìmọ̀ yìí nígbà táwọn bá fi sọ̀rọ̀ àti ìdí náà. <laughs> ẹwẹ mọ tẹwàá mọ ìṣẹlẹ pé àwòyíra wọn ni ẹlòmíì wọn kúrò pé nínú bá yín nínú orí ilé ayé ọ̀rọ̀ alẹ́ tẹ́lẹ̀ àti ọ̀pá àwọn ọmọ ti lọ́wọ́ ọmọ lórí ẹ̀. tí wọ́n bá ti ẹ̀rí ẹgbọ́n kẹta àbí ọgbẹ́ nìkan tí wọ́n náà gbọ́dọ̀ wà lẹ̀. ètò bá ti wá ń bàjẹ́ lọ́wọ́ oṣù inú àtẹ oṣù tó fẹ́ tó àti oṣù tó fẹ́ kúrò ọkùnrin ti la fọ́sọ́lọ́ bí ìyá kò dá ta wọ́n á lọ kẹ́ ẹ̀ ọtí òtún pé lọ́ba àti ẹ̀yìn náà ń gbọ́rẹ̀. ẹ̀yẹ bọ́lọ̀ sí àwọn aláìka àdàgbà ẹ̀yẹ wọn sọ̀rọ̀ náà àyọ̀ sọ̀rọ̀ àkó ní àlẹ́ àyà wọn láyé àti ìlànà ẹ̀ láyé ti dú kò ní mú kí nìkan wá lórí ọlọ́run. bọ́lá dé ìyẹn náà nìyẹn ti dú dé ìyẹn ló pa orin náà ni dàá ti gbọ́ kò í sì lọ fẹ́ gbọ́ ṣùgbọ́n wọn ti tìbọ́ láàrin wọn ti kú láwọn ẹ̀ débi pé òní bọ́ọ̀ bá fẹ́ mi ò ní sùn mọ́ àtúkọ́ sáré pa dọ́ọ̀bà káyọ̀ máa ń yá ẹsẹ̀ sọ náà lọ́dẹ lọ kí wọ́n á mú àwọn programs bíi tí yóò sábà níbẹ̀ òun mọ́ àwọn ọmọ yìí nígbà tó náà bá ti yúùsì wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ah, díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ olúwa náà dára wọn kódà ìjọba lórí ń ìwé bá mi ò ń bọ̀ rẹ̀ lọ́nà ní program yẹn bá ti kẹ́rọ̀ bá mi sí wà á nílùú wọn yẹn lẹ́nu ìgbẹ́ òkúrin wọn dúró ti wà yúùsì wọn yẹn ṣe ìfọ̀n ibi tó dùgbọ́ sí mi ẹ̀ lọ́nà kókó wa fẹ́ o wọn lọ kó ẹyọ mẹ o atọ́jọ́ wọn ti lẹ́la bá kò sí tọ́yàtọ̀ tí wọ́n kàn tẹ́pẹ́rẹ́ sí ẹ̀gbọ́n sí wa lọ ní o àwọn lè ṣe programu tó mọ̀sọ̀rọ̀ ń bẹ̀ mo ní náà bẹ́ẹ̀ ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn náà wọ́n bẹ́ẹ̀ ń rẹ́ lò sí wọn náà wọn rò bẹ́ẹ̀ àtàwọn ti adélábà ló ń tẹ́lẹ̀ sáwọn kódà bá mi ìgbà náà tó bí èké ní òkúta ní ní sáwọn yóò fi wọn lórí báyìí àpá nínú ìgbé yìí pàpà rẹ̀ yóò mọ̀ bára ó ti <laughs> Semua orang itu apa ni? Atau itu apa dia juga? Ada kita buat sunnah. Berapa tu buat? Eh, aku aku ni juga orang apa? Eh, tiap tiap tiap semua orang semua orang. Aku ni seorang juara. Khusus tinggal kau boleh pulang. Tinggal orang pulang. Pulang pulang khusus khusus khusus semua pulang. Tinggal kau boleh pulang. Tolong pesan. Eh, hebat hebat ni. yẹn ó náà ní àwájú òfin ìyáàmà ìyẹn kò tètè tí ó ṣẹlẹ̀ tó da ìyáàmà nípa àlùbá wọlé kára ìwọlé kọ ìdílé àti oṣẹ àti ìdí àjẹpọ̀ àwọn káàkiri. bẹ́ẹ̀ náà ni àwọn onímọ̀ mi àwọn náà sọ̀rọ̀ pé àti ní pátọ́wù àkùbá kí láti pè ní pátọ́wù àkùbá fún ilé ìwé ìbẹ̀rù tó ga. ẹ̀ afábọ̀sọ yìí pé pèsè tí ìsìlámù lọ mọ̀lẹ́lẹ̀ ìdíyẹ láti dìde gbígbọ́ tá a bá gbọ́ pẹ̀lú fáyà ká gbọ́ jáde kúrò sáré wọ́n ti bẹ ọmọ ẹni fọ́sọ̀rọ̀ lágbà wà àwọn ìsọ̀tọ̀ rárá kìí ti ti bẹ̀ yẹn tóbi ti fọ́sọ̀rọ̀ lágbà wà onáàrin ìdìbò àpòlùnáàrin aláàbìà nígbà tí àwọn káàbìrì tó lọ bá ní ọwọ́ wọn náà nánú ánilẹ̀ wọn wà lọ́wọ́ àwọn alágbàgbẹ́ àyẹ̀wò ní wọn. a ah! ó ta wọn àbáyé ọwọ́ ọgbọ́n ní ọmọ ẹ̀jẹ̀ kò sì sílẹ̀ ọmọ ìṣẹ́fẹ́rẹ́ wọ́n ti ẹ̀gbọ́n àti ẹ̀kọ́ tẹ̀sí ìrànlọ́wọ́ ayé o ṣùgbọ́n làwọn ọmọ ọ̀rọ̀ wa tó mọ̀lẹ́kà tó kọ́ wa mọ̀lẹ́kà o. a ìbẹ̀rù ìbẹ̀rù lọ́dọ̀ wa bá wọn rà á àwọn ta ìsúmáwò tó yẹ kó nínú ìmọ̀. ojúmọ̀ náà kejì òun náà ni ojúmọ̀ náà ojúmọ̀ náà àkọ́kọ́ nìyẹn ọlọ́run yọ ọjọ́ náà tó ń sípà kó wúwo ọlọ́run yẹ pẹ̀lú àbí ìkọ́ gbọ̀ngàn ọlọ́run yẹ ìyá rẹ̀ pẹ̀lú gbèsè ní ìtòlè ọlọ́kúrò ní rẹ̀ pẹ̀lú àìmọ́sọ̀rọ̀ àgbà ìbẹ̀rù mẹ́fẹ̀ ìbẹ̀rù tó sì ga iná ní mẹ́fẹ̀ tó. lẹ́yìn èyí ojúpọ̀nà kejì òun náà ní ojúpọ̀nà náà pè ní ẹ̀ máa yá kúrò lè lọ́wọ́ ní àtàgbàjọ́ láti lè áyílẹ̀ ní ìfà fẹ́rù tọ̀lẹ̀ yíyà àwọn tí ó ṣẹlẹ̀ sí gbogbo táwọn dúró rí nínú àwọn àyípadà tó ti pé ọgá pọ̀ ó mú bẹ̀rù lọ́wọ́ àtìbáwò ẹ̀ sábà tẹ́lẹ̀ ọlọ́run yìí rẹ̀ wá àwọn èyí ṣẹlẹ̀ lọ àwọn bí àtisọ́síwájú kàtà sọ oríṣiríṣi tọ́lọ́ bí ọ̀hún di so àwọn bí àmẹ́nuwà nínú ẹ̀ òun náà ni ìtọ́wàtò sọ́ọ̀tù já síyà áyà ìkẹtàlá títí dé ìgbìmọ̀lógún ọlọ́ni báyìí dáa ní kókà ọ̀sọ́ ìnáwó kàtó wọn á níyà. وحملت الأرض والجبال فدكت دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء وهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية يومئذ تعرضون لا تخفى منكم خافية ọlọ́ nípa ilé àdúgbò tó sòrò ọjọ́ ń bọ̀ tí wọ́n kọ́ lórí sínú owó náà tó bá tún mọ́ ìdá náà lórí ẹyọ kan ní ọ̀sẹ̀tì òní gbọ́ ọ̀sẹ̀tì òní jì. Tẹ́lẹ̀ kó wà ní ọdún yẹn tó wà ní wọn lórí àdúgbò ọ̀gbọ́n ni kò sí. Wọ́n fún mi láti ra arúgbó ọlọ́run ní káwọn náírà tó gbé ilẹ̀ sókè ilẹ̀ tí yọ wá lójú yẹn táwọn òkú tóbi ọgbọ̀n tí wọ́n bá gbà àwọn ọgbẹ́ rẹ̀ ọlọ́run ní kó gbé wáyé ti bá ọlọ́run mo gbé sẹ́wọ́n mo gbé àwọn òbí náà mo gbé wọn mo gbé wọn dé pàtó káàtà àjà káàtà ọmọ ìdá wọn wà gbogbo ẹ̀rú lẹ́ẹ̀kan ṣílọ́wà ìdí ọgbà àjọ. fàyà ọmọ ìdè ọgbà ọgbà àti ìwà àgbà tẹ̀lé ńlá tọ́lọ́ ní ọ̀sẹ̀lẹ̀ yọ wà tẹ̀lé jọ náà iná láti dé wọn ṣe àkàtì sàmà ìyá ọmọ ìdè ọgbà àjà sọ́kọ́ ọmọ yọ lẹ gbogbo tí mẹ lọ téèyàn wà láti sọmọ náà rè nígbà tí mo fi sísọ ọ̀rọ̀ àti mọmọ àyà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló ṣe wà fún mi láti sàmà bàbá àti àbúwà bá ẹ wá yìí ọlọ́run àwọn ìfowó sí sẹ́mà yọ wà lẹ̀ lẹ́ni ní ojú ọ̀nà ńláńláńlá nínú ìgbà bẹ́ẹ̀ ló ṣe rí tọ́wọ́ ní ìgbà wà ní ìgbàlẹ́kọ̀ àlà àìdá àìdá gbogbo àgbègbè rẹ̀ pátá làwọn ẹ̀kọ́ ويحمل عرش ربك فوقهم يومئذ جل ثمانية عرش الله أدوال الله ملائكة mẹ́jọ ní ojúmọ́ tí wọ́n máa gbé bọ̀sùtọ́ ọba àdìgbọ́dọ̀ ṣèdájọ́ yàwó máa ń lè ní ọ̀rọ̀ ọdún náà dáadáa àmì tó ń kà á sí ya ìjọba wọn máa sẹ́yìn nípadà wá sọ́dọ̀ ọlọ́run kí ní kàn ní pamọ́ náà gbogbo òṣìṣì nínú ọjọ́ ìṣẹ̀lẹ̀ kí ìjẹ́jọ́ ti ń kó gbogbo ìlú mọ́ kúkú tí ó yà sí bá ti mọ̀ sí. inú sọ́ọ̀tì làbíyá ọlọ́run sọ fún muhammed ayé àwọn ọ̀rọ̀ àbọ̀ ọlọ́run yà ọmọ láti wé sàmà ìsì èyí bèbè gbogbo sàmà bàtà àná àwọn àdàkàlẹ̀ fi mọ̀ ìlú wà á dáná àlẹ́ iná ìnà kò náà bá àyè ọlọ́run yà ọlọ́run lọ́nà ọlọ́run kọ́ yà ọmọ láti wé sàmà àtọ́ká àkànnà wò bàbá yìí fi ṣètì ìbéèrè kí ẹ̀ ti máa kábàá ìdìbò tó bá jẹ́ ẹ̀ tó dúró ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ti bá ẹ̀ ká náà lọ́wọ́ ẹ̀ ìyá ẹ̀ ọlọ́run sọ fún aláìní wọ́n sàmà wá ìyá ìdílé ẹ̀ gbogbo sọ́nà pátápátá ọwọ́ ọ̀tún ọlọ́dọ̀ wa gbogbo ọwọ́ àti nígbà tí sẹ́wọ̀n bá lóun tó lè tó lọ́nà wá lóun rẹ̀ lọ́wọ́ yóò wá lọ́wọ́ mẹ́rin ọ̀sán wa lọ́wọ́ ọlọ́run ká máa bá dà ánà awọ́lá káàdì báwo ọlọ́run bá ti kọ́kọ́ bá ara ilé ẹ̀dá mọ̀rí ìlú bẹ́ẹ̀ náà láti dá padà sí wọ́n lọ́mọ gbọ́dọ̀ lọ́jọ́ tẹ̀lé ni ọmọ gbọ́dọ̀ jẹ́ bọ́ọ̀sì ọmọ gbọ́dọ̀ jẹ́ báyìí bẹ́ẹ̀ náà ni òun láti náà òun yẹ ọ́ òun wí ọ́ gbogbo ẹ̀ náà wọ́n lọ́mọ gbọ́dọ̀ lọ́jọ́ tẹ̀lé ni. wàá dáná adé náà eléyìí báyìí adéhùn látọ̀dọ̀ àwọn ọlọ́run iná kò nà báyìí dájúdájú àwọn ọlọ́ ìta àti náà láti sọ yẹn. bẹ́ẹ̀ náà ti ṣúra tó nára ọlọ́run tó sọ fún wa nípa ìṣèlú tí ó di padà ní ìlànà ìyá mà tá a bá ti ka ló bẹ̀rẹ̀ àbúrò sí ìṣàlá. àyà seventeen thirty ọlọ́run ní ìnáyà ọmọ ẹ̀kọ́ ìdíkà ánà ní nǹkan ọjọ́ tá tí ó ń lé lórí ayé ó ti lẹ́nu àlà lọ́sọ̀dọ̀ wa lọ ó ti lásìkò. iná àdéjọ́ àti ìdè yàrá ọmọ yóò fà kókó sórí pátá òkúta àkúwádá ọjọ́ tí wọ́n fẹ́ kókó sínú owó ìpínlẹ̀ pátá òkúta àkúwádá ẹ̀ máa wá wá ní ìjọ ìjọ ìjọ ìjọ lọ́pọ̀lọpọ̀ ẹ̀ máa tòlé láti ẹ̀ máa wá. وفتحت السماء وكانت أبوابا ọlọ́run ní mo sọ̀rọ̀ tí wọ́n wà ní ẹgbẹ́ bíi ojú ọ̀nà tí yẹn lè gba bẹ̀rẹ̀ ọjà ẹ̀yin náà mọ̀ á ti wọ̀ ní sọ́mọ̀ yìí wàásù bí adé ti máa lù kàkà ní sàrọ̀ ọ̀gá ọlọ́run ní wọ́n fún àkókè ọlọ́run ní wọ́n mú wọn sáré wọ́n máa mú wọn sáré kàkà ní sàrọ̀ ọ̀gá wọ́n wà dàbí àkùnrin náà àkùnrin náà onílẹ̀ ẹ̀sìn gbàdé ìbá tíráfù ní ọ̀dà ibi ìdẹ̀gbàgbàgbà àdúró mọ́tò rẹ̀ sáré lọ wọ́n máa wù dàbí ẹni tó kú àwọn àti nígbà tó wà níbẹ̀ tó ẹ ẹ̀kílẹ́sì àwọn ọmọ ìlà tó ń lọ́wọ́ àbẹ̀ òṣòwò ẹ̀ náà bẹ̀. tọ́ máa ń lẹ́nu gá ọgbẹ́ ìgbẹ́ mi lẹ́tẹ̀lẹ̀ àtúndì ẹ̀gbẹ́ ọ̀sẹ̀ ní lẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ mi lọ sí lẹ́lẹ̀ tó ní bá a lọ bẹ̀. ọlọ́run ní bẹ́ẹ̀ náà ni àwọn òkú yóò wá dàbẹ̀ ní fún àwọn òbí yóò kó wọn sáré tí wọ́n máa sáré ẹ̀ẹ́ bàbá sàràbà wọ́n wá dàbí àwọn ọmọ iná nígbà tí kò sí ọmọ ìfẹ́lẹ̀ nígbà tí wọ́n ti kú. ìnájà náà káàtó ti fi lọ́sọ̀ ọ̀dà tàbí ìnájà náà ọwọ́ àti kí tó lọ sí o kí ni kí àwọn akọba àwọn káfíńtì ọmọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ kárin kéde tí ò ní nígbà tó wù ìyọ ọdún tí yẹn bá lè wá pọ̀ ọdún tí ọmọ bá lè wá ní ọgọ́rùn ọdún tí yẹn bá lè wá pọ̀ ọlọ́wọ́ akọ ọmọ ọmọ rẹ ọgọ́rùn ọdún tí ọlọ́wọ́ ti lè ra ọ̀rẹ́ torí ẹ̀ gbogbo àtọ̀dá ó nà lọ. ọkàn àti làákà yìí wọ́n máa ń tí ọba sí làákà yìí ìgbàlẹ̀ tí ọba sọ́mà wàhálà yìí ọkàn yìí máa ṣe ìdí ṣiṣẹ́ làákà yìí máa rò wọ́n. tí làákà yìí bá ti wọlé láti pàṣẹ sọ́mà ọkọ̀ wà sọ tí èdè ní àjọ ọlọ́sẹ̀ kí àti sọ́ra o ọkàn yìí ọ̀rọ̀ lọ́kọ̀ sọ́ra kí ni ó sì fi sọ́ra làákà yìí ọ̀sọ̀ tọ́ba ti fẹ́ kó lórí ìtìgáyé làákà yìí ọ̀sọ̀ fò kéde o kéde tó lè dá dá. báwa ṣe kéde tó lè dá dá ọmọ yóò sọ fún mi ah ọmọ ṣe máa ń tẹ̀wò lọ́wọ́ àlọ́ dá wọ́n bẹ̀ ní ẹ̀ta mi. so mẹ́tẹ̀ẹ̀dì wà láàrin làbẹ́ àti ọkàn ọkàn wa lọ pàtàkì lára wa ti dá dúró tí wọ́n ti dì sàn ìyẹn ti dèrò tọ́ba bẹ́ẹ̀ níyàwó ọkàn rẹ̀ ló ṣàkíyèsí ní bẹ̀rẹ̀ ọkàn rẹ̀ tọ́ba ti wà fọ́túlẹ̀ pé islam ní bẹ́ẹ̀ imani ní bẹ́ẹ̀ sàádà ní ayé ọ̀n bẹ́ẹ̀ gba ọlọ́run gbogbo olówó ọlọ́run máa lórí ọ. ṣùgbọ́n tó bá jẹ́ pé bàbá mi ìbàjẹ́ ní bẹ́ẹ̀ áá olùfẹ́ gbára ní ọ̀fẹ́ gbára ní ìlú tí o bá tí o bá bá ọ̀dà tọ́lọ́ ọ̀dà sáré àgbà rẹ̀ ọ̀fẹ́ gbára ní ìlú ọ̀fẹ́ ti wàhálà àbúrò wàhálà àfẹ́ tí o ní wúlò sí ìlú àwọn ẹ̀ wà lọ́wọ́ pàkápàká tí o bá ti ń kọ́ pẹ̀lú ọ̀gá ti ẹ̀ lọ́la oṣù wọn wọn. Jẹ́sán oṣù bá wọn. Tọ́lá jẹ́ kí ọkùnrin àti obìnrin náà tọ́lá jẹ́ obìnrin lọ́dà tọ́kùn ọ̀dà ìdínà. Àyìnbá yóò bí ẹni tí ń borí tí ń gbòòrò kódà tó ń kọ́ bọ̀ án nítorí ọkọ̀ tó fẹ́ gbogbo àwọn ọmọ tó ti gbọ́dọ̀ tó ti wà lálẹ́ ọ̀dọ̀ rẹ̀ àtẹ̀jọ́ máa fi ọ̀rọ̀ lọ àtẹ̀jọ́ múláyà àtẹ̀jọ́ múlọ́mọ́ ìtọ́wà ní ọmọ ọwà pẹ́lúpẹ́lú àyà pẹ́lúpẹ́lú lọ ìtàwọn ẹbí ọ̀dọ́ ń ṣiṣẹ́ lé lórí mu ní ẹbí láwọn ṣe tẹ́lẹ̀ yà ẹ̀jọ́ múlọ́mọ́ àtẹ̀jọ́ múlọ́mọ́ àtẹ̀lájàmọ́ àtẹ̀jàmọ́ ti ń ṣiṣẹ́ lé lórí yẹn bóò ni ọkàn yẹn ó ti da tí ó máa tẹ̀kì good decision ọkàn náà lọ bàjẹ́ lọ́dọ̀ àwọn olóṣèlú tàbí ìlú àdéhùn tọ́ka rí balẹ̀ bọ́ bẹ́ẹ̀ á gbàdúrà wọ̀dà bẹ́ẹ̀ èyàn bẹ́ẹ̀ ni wọ́n pẹ́ ara rẹ̀ la ẹ̀yẹ ẹ̀rá àbájọ ọ̀gá ẹ̀yọ kan láàrin ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá tí wo tí wo tó tó ti pẹ́ ta tọ́lọ́ ní kàdúrà balẹ̀ wọn ní àná òwò bìí náà káàmọ́ ọ̀hún yẹn ti wú. ìjà ń tẹ́tẹ́ tí ọ̀dà ló ti dóògùn sílẹ̀ ní wọn ìdí ọba ìdí ọgbọn kú o aa ah, ọkẹ tí ìṣẹ̀lẹ̀ lágbára yìí ìgbọgbẹ yà wọ wà nàìjíríà àwọn ọmọ wọn ti bẹta nígbà tí òbí jẹ ká mẹ lọ ọkẹ yìí ti bẹta ọjẹ mínísà ọkẹ yìí ti bẹta ọjẹ gọvnọ oṣù tá nǹkan lẹsọ ọkẹ tó ti bẹta ní wéèkì oṣù wájú omi pírẹsidẹnti ẹwà nígbà tí ẹni ọjà ìlọsọ sọ kàtàrà burúkú kàtàrà burúkú yẹn ikú ó ti bá ti tẹ́lẹ̀ yà yẹn tọ́ka yẹn tó kà wá lórí pẹ́sidẹ́ntì ní wàá lẹ́dà ó lè jìbìtì ẹni bá gbé láti gbèsè ayé rẹ̀ báyà bàbá rẹ̀ gan-an tó náà ṣe ṣe ṣe ṣe làwọn kó àwọn náà ṣe tó lóbi jẹ lọ tó náà ṣe ṣe gbà á ah, irú wọn ni wọn lọ pé ẹgbẹ́ ọ̀rẹ́ dára fún nàìjíríà yìí ó lè rọra pátá tètò náà ni ìrọ̀ ni ìrọ̀ mọ́ ọ̀nà ó ti bàbá ní o nínú ọ̀sẹ̀ mi gbogbo wàhálà tá ti kú yọ فجأة صلاتي يوم وقت دروان الأكل عدل مسؤول من جرائمه بالقصد كان تولي كل ما جاء ọlọ́dà ọ̀sẹ̀ ọmọ ọba bàjẹ́ o bọ́lá sùkúlù ẹ̀rọ bọ́lá àmọ́ bọ́lá wa náà ọba bàjẹ́ mẹ́ta wa náà bàjẹ́ o bọ́lá sùkúlù ẹ̀rọ bọ́lá àmọ́ ọ̀rọ̀ ni wọ́n sùn kí ẹni náà dá àdámà káàkiri sọ̀ọ́dà ẹni náà dá àdámà olùwàjà àwọn káàkiri. ìtọ́rù iná máa ra iṣẹ́ títí ọjọ́ fún àwọn sọ́ọ̀nì láàrin tí iná bí àkọ́ọ́dá wọ́n mọ bẹ́ẹ̀ lọ́kàn ní pèsè ní táyà tó kú lọ́bí àbáríjà wọ́lá aṣáára òní sọ iṣẹ́ tí wọ́n gbẹ bẹ́ẹ̀ náà ni wọ́n kò ní lu ilà àìyàn ọ̀gá sáà àkókò ìgbóná àti ẹ̀jẹ̀ àwọn àwọn wẹ̀jẹ̀ ètùtù ọlọ́dún jáde àá ìgbà kọ̀ọ̀kútà jẹ́ ìyẹn. Ọkàn tó ti bàjẹ́ iná ìdílé wọn wá jẹ́ ìyàtọ̀ ìdílé wọn lọ. Ọlọ́run kò sì ra tọ́lọ́ sí i. Tẹ́ ẹ bá jí káàkiri báyìí nínú sàárè. Tẹ́ ẹ bá lọ fún yá lóko wá sí o. Ó sì fi kú bọ̀ wáyé wọn ìgbẹ́ wá lọ. Olùwẹ́ ti tọ́ lọ́rùn sí àwọn ọmọ ìgbẹ́ tó nà bá lọ. Òkú wo dùn lórí àìsàn ìgbẹ́ lọ́jà wọn lẹ́nu. Onáwó alẹ́ kò sí ìjà tó le lọ́jà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn olóòrò olórí pé iṣẹ́ tó ń ṣe ó tó ọbẹ̀ máa ṣe lọ nígbà tó dé ajẹ́kọ̀ọ́ náà lẹ́tọ̀ọ́ sí kọ́nà náà ó fi sínú àjẹ́nu ìkéde ọmọ ìgbẹ́ ìgbẹ́ tó nà ọbẹ̀ máa ṣe náà lọ́gbẹ̀rẹ̀ ẹ̀ kọ́nà náà kò sí àwọn ọmọ ìlú. ẹ ọlọ́ni iná mú kánú láàyè ìtùnà ní sábà àwọn káàkiri yẹn wọ ọtí ẹ mo ti ẹ̀ tàbí ìdẹ́gbẹ́ ìṣòro gàgà ọlọ́run tó kú gàgà tí kú ọ̀yà kọ́lẹ̀ pàtó kú ẹ máa kọ́ ìyá nù padà nà sí ìdàkù ìlà àdàbà ẹ ó tó bẹ̀rù náà ọlọ́run tó kù ní àti àdàkù kan fún wọn àbí ìdíyàjẹ ìgbéyàwó àgbo sí ìṣàlá ìgbà kàkọ́ ọlọ́run tó kù wọ́n. Ọlọ́run kọ́ sí wa lẹ́sẹ̀ lórí ìlú láyé tí ó wá sí aláìyá ọ̀run ọ̀là àti ìgbéyàwó ọ̀là àti ìgbéyàwó. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإن بدأ به بالحق ولا يقضى عليه إنه لا يذل من واليت ولا يعز من عليه تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وانصر لنا ولا تنكر علينا ويسر واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك بطواعي إليك مربتين أوانين منيبين ربنا تقبل توبتنا واغفر حوبتنا وأتم دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سقائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة